Bèrè lè ṣe àwọn. Nígbà tára mi ti yá pé kí n padà wá pick up láti ibi tọkọ mi ti stop mi. Pick up kọ́ tí òpin ni kò ti bẹ̀rẹ̀. Ìgbà tí ìkú ti ní administrative knowledge tó ti lọ tó látẹ̀yìn pé àtẹ̀yìnwó ti máa lọ pa wọ́n. Àwọn táwọn wájú káàdì máa gbádùn lọ ni. Ìkànnì fún ọkọ fún mi kí ló dé kí ló ṣe yín náà. ọkọ mi ẹfẹ àbẹ̀mísà yẹn yọ̀ láì kí ẹ bá lè ṣe ṣe báyìí. ayọ̀mídé balógun ni ọkọ tèmi ń jẹ. àbí báyìí sáyé ló fẹ́. ọkọ̀ tó ti rí kọjá ní bẹ́ẹ̀ fẹ́ máa ṣọwọ́ sí i àwọn dókítà ti jẹ́ kó yé mi pé àsìkò ti kú bẹ́ẹ̀. pray pray ọlọ́ọ̀bọ́dé pray pray pray ọlọ́ọ̀bọ́dé fún mi lọ́wọ́. Ah ẹ̀bùn lè dípò fún wèrè àfáà. Ah, ẹgbẹ́ máa bá wèrè fún owó ni fọ́tò tó wà ní ẹ̀dá. fọ́tò ta ni. lọ kọ́tọ̀kọ́tọ̀ ẹ sọ̀hún jáde. àwọn ẹbí ọkọ yín tó jẹ́ pé láti ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ sí yìí ti dé báyìí náà ti gbalé mọ́ yín lọ́wọ́. túbọ̀ ó ṣomi lóore. tó túmọ̀ sí pé tí ìgbà sínú ayé ẹ ló máa ṣẹlẹ̀. a jẹ́ pé èèyàn wáyé lásán. Ah, ọlọ́run dẹ̀ ní jẹ́ ká wáyé asán. àní o. ẹkùn mẹ́ta. kọ́lá máa kìlọ̀ ẹ kìlọ̀. Hegila, Wamaya. Ojútọ́lé tọ́kọ̀ olókèlè ti gàjà. Iná iná lè. Ẹkùn mẹ́ta gbogbo ògògù. Ẹkùn mẹ́ta gbogbo ògògù ẹkùn mẹ́ta òkò wọn kòkò kú àhàhà ẹkùn mẹ́ta. ìpadà bọ́ ó lè kò ṣe mú o. ẹkùn mẹ́ta. mọ́tò tó lọ́jọ́ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ nínú o máa rà dẹ́kú máa rọ̀ṣẹ̀ o jápa yọ̀mùgbà yọ̀mùgbà bẹ́sẹ̀ yọ̀mùgbà yọ̀mùgbà ṣùgbọ́n ò ṣe é bó. ẹkùn mẹ́ta ò ṣe é bó. ẹkùn mẹ́ta ò ṣe é bó. ẹkùn mẹ́ta ò ṣe é bó. ẹkùn mẹ́ta ò ṣe é bó. ìpàdé bẹ́ẹ̀ kú o. ọ̀nà o ó yẹ bìlà ẹ yàgò ṣẹ́ẹ̀bù Miami wọ́n ti dé. Ìgbàdé kábìlà o. Yes. No, no, no, ibo ló ń lọ. Ah. you no see that plan get. I need the help o. Ọkọ akẹ́kẹ́ mi lọ, ibo ló lọ, ibo ló lọ, báyìí náà ọkùnrin jẹ́ kí n lọ. Ìwọ jẹ́ bullet proof. Ọmọ abẹ́rẹ́. Àjànà kó kọjá, kó kọjá mọ̀rẹ́ nǹkan kọjá. Yeah, what is You don't stop. You don't stop. You don't die. You don't die. go sọ́mọ go Yọ go kú. go sẹ́ni go kú go dábìlì go Ṣẹ́gun go Àwọn go rẹ̀. Mú agbóná jàjà. Mú agbóná jàjà ẹ jókòó. ṣé broda fm ni òun kọ. no no ah, kò ń ṣe òun fẹ́mi. oh sorry. a ní ká wáyọjú sí i ní nítorí nǹkan tó ṣẹlẹ̀. Ah, kò ń ṣe òun fẹ́mi fẹ́mi sùn lọ́wọ́. oh oh. a ní ká wá yọjú sí Fẹ́mi ni ká dẹ̀ wá kí n pé I was very sorry fún nǹkan tó ṣẹlẹ̀ we didn't mean for such to happen ọlọ́run dẹ̀ ní jẹ́ ká rí rẹ̀ mọ́ eh, nǹkan tá à ń bọ̀ ń sìn a rí Kingsley lẹ́nu ọ̀nà ó dẹ̀ ṣe attend tiwa bí n pé anija ti tẹ̀lé àbí nǹkan. Eh, ẹ pàdé Kingsley ta. àpàdé ẹ̀ sìn. àpàdé ẹ̀ sìn. Ah, Kingsley àpọ̀. no you for just go police station go report me. Oh, like kan the crazy ṣe fún ẹ kí ni mo ṣe tell me kí ni mo ṣe fún yín kárí kárí kan ti ṣẹlẹ̀ sí nǹkan kálọ́ ti kú kọ́ àwọn you. máa sáré mọ́tàrí kiri wọ́n lọ́ba àwọn ẹ̀mọ́ o láì kan tí Lizzy ṣe. kẹ kẹ kẹ kẹ abẹ́ kàwọ́ kàwọ́. mo get all this time. ẹ wo ẹ wo ẹ àwọn náà inú wa sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. a mọ̀ pé wọ́n ṣe wá lóore ni àdẹ̀gbàdúrà pé kò ní dìbì mọ́ wọn lọ́wọ́ ẹ ẹ má bínú ẹ má bínú sí wa. Um, it's okay um, you know what um, <clears throat> at the moment n as you can see i mean aunty ẹ máa sọ you can see right Also, ń you understand and ìdí tó ṣe ń sùn ni ìbọn tó fara gbà fún wọ injection tán fún ó máa take time there ó lè tán làkótó jì you know so mo máa advice ẹ pé kẹ́ lọ ẹ máa ní láti padà wá tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ rí in person to you know so show appreciation. já lọ fún lectures àpàdé máa ń lọ padà. ìmọ̀ tí mo ìwọ ẹ̀yin máa lọ ìyẹn máa dúró ìmọ̀ lectures kan wí. kì í fi ẹ́ sílẹ̀ láàrin tírígò ni. àbúrò àbúrò láìfín tírígò ni. àbúrò tẹ̀lé tẹ̀lé àǹtí tẹ̀lé àǹtí máa lọ. ẹ ẹ ẹ mọ kó ṣe èmi máa dúró kí wọ́n jí mo máa dúró. o bá ti gbé transvaal wa nígbà tó ń bọ̀ o fẹ́ máa gbé bí. èmi fẹ́ dúró tí wọn tó fi máa jí ni àwọn máa padà wá mú un da da da o da da da ko. ẹ wò àǹtí mi gbogbo nǹkan tó wà nínú ó fi tó owó ní kẹ fún mi. èmi ò lówó o ṣùgbọ́n kí mo ti sọ fún ẹ láti bẹ̀rẹ̀ pé mi ò lówó lọ́wọ́ wọ́n nǹkan tó kó ìgan àrùn ni mo lọ gbà mo ti fẹ́ kí n rówó. ẹ bá ti má gbà á ẹ bá ti má gbà á ìgbà tí mò ń pàkẹ́ ẹ bá ti sọ fún mi má ti kó sílẹ̀ bóyá kí n kó sílẹ̀ tó bá ti wà nílẹ̀ kí n padà wá. ẹ bóyá kó kó sílẹ̀ ẹ kó sílẹ̀ jọ ẹ̀gbọ́n ẹ nǹkan látijọ́ tí ẹ̀gbọ́n ẹ̀ ti lọ síléèwé kó tí ẹ̀ bójú ẹ̀yìn kí ló dé ṣé ìwé náà ló ń kà tó tó yẹn. wọ́n rántí ọmọ ẹni tó ń ṣe ṣe bẹ́ẹ̀ mo kàn ń ṣe project lọ́wọ́ ìtorí ẹ̀ náà yẹ busy. mo ṣe project lọ́wọ́ ìyẹn wá ní kó tiẹ̀ má lè pè mí. ẹ fẹ̀gbọ́n mi sílẹ̀ wọn á tèkè ara wọn owó ní kẹ fún èmi wọn ò ń ṣọmọdé náà. mi ò lówó lọ́wọ́ mi ṣáàní lọ jalè mi ò lówó owó pọ̀ lọ́wọ́ mi ah, owó owó owó owó ṣé wàá rárá manage Ah, ṣé ká pín sí méjì ni àbí kí n kú. ẹtú kí ló tún fẹ́ pín sí méjì ń bẹ ṣe bí màá kó nǹkan tó wà níbi sílẹ̀. mi ní pẹ́ padà wá gbà mí òkú lé tó mi. Ah. kò fi lè ṣe pọkẹtì wọn níṣó ti gbọ́ ọmọ má bínú pẹ̀lẹ́ eh, jẹ́ mọ̀ yìí kí báàgì ẹ yọ. Eh. níbo èmi èmi sáré wọlé ó yá ní sùúrù mú bọ̀ mú bọ̀ mú bọ̀ sí kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan mo miss test kan ni wọ́n ti wá ṣe tán wọ́n á pè mí pé ó yẹ kí n wà bẹ́ẹ̀ kí n sáré máa bọ̀. Um, wọ́n ní ẹni tí ó bá dúpẹ́ orí ẹgbẹ̀fà onítọ̀hún bẹ́gidínà ìgbèjì ni láì mọ ilé tàbí ọ̀nà mi tí ẹ̀dẹ̀ dúró tì mí bẹ́yẹn lọ́jọ́ ìṣòro ṣe ni pé kí wọ́n dúpẹ́ lọ́wọ́ yín thank you so much as an mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gan ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run bá ọlọ́jọ́ òní ó máa bá mi dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ ń gbàládùra pé gbogbo ìgbàkígbà tẹ́ ìrànlọ́wọ́ ọlọ́run bá mi rán àwọn áńgẹ́lì olùrànlọ́wọ́ sí yìí ẹ ṣé gan ẹ ṣé gan. báwo wà lára ẹ uh, i'm fine. o ti feel better bí. ìyá àdúpẹ́ àǹtí mi tó dáa bẹ́ẹ̀ ẹ lè fi mí sílẹ̀ ti síbi látàárọ̀. má bínú mo sáré lọ ṣe àwọn nǹkan kan nù mi ì mọ̀ pé màá pẹ́ tó tó báyìí àwọn ọlọ́pàá wà everywhere in the school eh, ọkọ̀ ṣáà ń search at random ni ọkọ̀ lè ní kẹ́yìn ọkọ̀ gbọ́ba gàdá gbogbo owó inú ẹ̀ lẹ́sílẹ̀ ńlẹ̀ báyìí. kọ́lọ́run aṣọ yẹn nìjà yẹn ní láti wà kẹ́fù lọ. kọ́lọ́run má ṣe wọn lọ́dẹ àwọn ọlọ́pàá wa ń gbà mí wọ́n máa ń fọ́ ni ṣáwọn curtis tọrọ nínú school ṣọ́ọ̀ṣì máa remain ni of course wọ́n máa ti sá lọ síbi kan náà ọkọ̀ máa máa máa wọn aláìṣẹ̀ káàkiri. torí ẹ̀ lè ṣe gbọ́dọ̀ wà kẹ́fù we need to tread cautiously kọ́nà ṣàmàṣàánú yẹn tó bá dẹ̀ ti fẹ́ le jù àákọ́ ẹrù wa máa lọ lé ìyàwó àti bàbá wa. <laughs> ṣé lè tán yẹn ni. <laughs> ṣé ká máa lọ wá tó tẹ́ra ẹ lọ́rùn ṣá lè máa lọ. All right, thank you so much. So I open the room to say again. Sure, send me. bọ bí gbogbo skul àìbò ìfẹ́jú tó ọlọ́run mo rojú ẹ̀ rí o. ó possible torí mi kì í really mix pẹ̀lú àwọn èèyàn oh, torí pé jẹ́ smart guy ni mo fi ìpè kájọ máa chill ó sharp gan mi rẹ̀ mind kà mú one or two. Oh, no problem no problem ẹ òótọ́ ni mo ṣége gan ọlọ́run elédùnmarè ń gbọ́ ọlọ́run mo ṣége bọ́ mi fi bẹ́ẹ̀ láìkó obìnrin rárá. omi kakọjọ rẹ ni kò sí big deal bẹ́ẹ̀. Hmm, no wahala no wahala. So, No wahala. Ii! Isakaba! Ah. My heart funny. My for real bad smart. Ah. Ọmọ bí mo yẹ smart o. Eke ni mo tẹ̀lé ṣá. Tó try anything máa yìnbọn mọ́ ẹ létí. Ah, Baba, Màá shoot ẹ lẹ́yìn. Wọ́n ní cultist ni. Ah! Bàbá mi ò ṣe cultist. Ọlọ́run Elédùmarè ń gbọ́ ẹ wo òótọ́ ni pé mo ṣègè gíran àgbà ni mi bomi ò mọ̀ pẹ́ ara bàbá mi súnmọ́ ara débi pé màá join ọlọ́run. wọ́n point ẹ̀ fún wa ni. àkóbá lélẹ́yìí o. wọ́n lọ ṣáà mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọgbà yín. tó ń drop èèyàn lọ́tún tó ń drop èèyàn lọ́sẹ̀. bẹ́ẹ̀ni. I'm not going to ask you again. I'm asking you for the last time. Are you a cultist? Baba, Baba, ó ń sin ọlọ́run mi lè fún yín lófo ìsákàbà aláì mi lè fún yín lófo ajé mi ò ń ṣe kọ́tìsì mo ò súnmọ́ ara pé màá join wọn. shut your mouth o mọ̀ pé bàbá ò láì tí a mẹ́ sà wọ́n máa fọ́ orí ẹ̀. ah Baba. Eh, since ah, yes. you want it through this hard way. Oh. tomorrow dem go be a criminal or always be a criminal má ṣe máa kọ́ yìnbọn máa fi fọ́ eyín ẹ ah! máa yìnbọn fún ẹ lójú ẹgbẹ́ ojú máa yín ẹ létí wọnú be ah! a criminal now so i'm licensed to end criminals. ok baba ẹ ní sùúrù baba ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sá ẹ wo ẹ ẹ ẹ fún mi ní pyro mo mọ mo mọ mo mọ nínú wọn sá mo mọ nínú wọn máa kọ sílẹ̀. máa sọ mo gbọ́. rárá ah, sá wàláì gbogbo nǹkan tó wà ń pè mí gan ti delete. má fọwọ́ kan mi tó bá súnmọ́ mi fún ọgbẹ́ ìpàdé yìnbọn fún àkókò sẹ o máa sọ ọ. sọrí bàbá ni bàbá mi lè mi lè sọ báyìí máa má gbàgbé mi fi bẹ́ẹ̀ ní mẹ́mórì mọ́ báyìí bàbá. máa sọ. bàbá ẹ fún mi báyìí ní ẹjọ ẹjọ ẹjọ mi lè dá orúkọ sẹ Ọlọ́run Ọlọ́run mi ní orúkọ wọn ní brain. ọ̀ọ́ padà fojú gbọ́dọ̀ fojú kan lọ́wọ́. kí àjànà kó kọjá kó kọjá mọ̀rẹ́ ìtàn ọmọ ọmọ lọ́jọ́ máa ṣẹlẹ̀ jẹ́ ká wọ́nà mi ta máa gbà i no fit pass this place again. àwa ètò fi ń sọ̀rọ̀ báyìí àdúródòdò kí ló ń sọ yìí lọ gba bòmí báwo. ṣé wàá fẹ́ gba bíi ni. a ò rí pọ́n ara sí ọ̀run jà lọ́yọ̀ bọ̀bọ̀ yẹn náà. wetin concern you now. why tó fi ń sọ̀rọ̀ báyìí. ṣe ah. sẹ́yìn jẹ́ ń sọ fún ẹ ọlọ́run dé mi láti máa help ni ṣé ò ní kọ́ ó mọ̀ mi mọ́ ni come on let's go já help. àwọn ṣáàgì ló wà ń bẹ ó fún tó bá fẹ́ pọ̀ àwọn èèyàn ṣé àwọn ṣáàgì ló máa lọ bá ni. gbàgbé ṣáàgì forget ṣáàgì yẹn orúkọ yẹn kò fi ń dẹ́rù bàyàn ni. àwọn pípọ̀ ìpọ̀jù wa lọ́nà why you dey do like this? járe náà. o mọ̀kọ́ tèmi lè ṣe ni kí ló lè ṣe. so ní confidence inú mi. confidence wo ni mo fẹ́ nínú ẹ̀ pẹ̀lú àwọn ṣáàgì why you dey talk like this. gbàgbé ṣáàgì tó sọ guy mo go. Ah ah. if you wan go go me i no go. ó máa ń lọ. ọ̀fọ́n ah, ni sir help. ó ń lọ lóòótọ́. coward ni bọ̀bọ́ yìí mẹ́rin. coward. ṣe bọ́ wọn wá sọ wá sí. wọ́n gbóná yàrá wọ́n gbóná jọjọ. twelve miami ń bọ̀ ooo. kò ní password. kò ní password. ó yá ẹ̀mí yá ẹ̀ yàgò. ẹ̀yàn password yẹn ti ẹ̀ kéré gan. èmi dẹ̀ dákẹ́ mi. ẹni kò wọ́n ó kókó. wọ́n ń bọ̀ tíjà tó rọ́. ṣé lè máa lọ báyìí? kẹ́kẹ́ ọ̀gbìn. Oh, ọmọ ọkọ tó máa ṣe tó bá ti délé sọ fún mọ́mì kò rí mi ẹ̀rọ kó dẹ pé mi àgbà yìí ọmọ Zuma. <laughs> ṣẹ̀ńrán wa kọ́ ni. ẹ̀jẹ̀ amúgbòmí. kí ló dé tó ń bẹ̀rẹ̀ mọ́ kí ló dé tó ń sá. Seven Miami. mi ò bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀. Seven hmm. Miami. yeah i mean the truth about it is eh, wọ́n ní fi ti Kesare fún Kesare i mean respect is reciprocal <clears throat> tí mo bá respect ẹ̀gbọ́n ẹ̀ òun náà máa respect me I would let him know in due time ìgbé mi àti ẹ̀fẹ́ rà. Are you sure? àbí nítorí pé ó mọ̀ pé ẹ̀gbọ́n mi máa mọ̀ pé nǹkan kan náà ni gbogbo yín àti pé abẹ́ni lórí tiwọn gan kò ní fẹ́ kọ́ múdà kọjá wájú ọ. don't say that trust me ọmọ gidi làwa hmm. àwọn òṣèré jàgídíjàgan. Hmm. àwa ni jàgídíjàgan náà ọdún jagun làwa all the time. ẹnìkan tó kọ́ wọn níjẹta ẹ kò tiẹ̀ yé mi. àwọn ìjà kan náà ṣe. bọ́ àbí ẹ bá wa wí. baba hello. No, baba, we just dey eh, we just dey eh, talk our own. Ó dẹ̀ ní fíìmù kan tá a wò Tani, wò ah! ẹ bẹ́ẹ̀. Ẹ̀rọ wait, why are you trying to cover up? Why are you trying to cover up? Ṣé oníjà gidijà gan-an kọ́ ni? everybody ló mọ̀ pé oníjà gidijagan ni what is it let me talk Kini. kí ni gbogbo èèyàn ló mọ̀ èèpo oníjà gidijagan ni. baba baba you too much baba no worry baba ìyá ọbẹ̀ kì í gba ojú ìyá ẹ̀ àdìwọ́ èmi máa sáré nínú Baba, Baba, Baba, lórí. bàbá Baba, no vex Baba, no vex. wà á ní sọ ọ̀rẹ́ burúkú náà kele wa wa. babes babes Baba, no vex Baba, no vex. sọfẹ́ kú ni àwọn ọlọ́rin burúkú ni ẹ. mi ò láàrin àwọn tó máa ṣe pé. Baba, no vex Baba, no vex. àwọn ọlọ́rin burúkú ni ẹ. sáwa ó máa jẹlẹ̀ ó dà torí pé àṣeré fún inú skul yìí ó dà pé bó ṣe wà ẹ kàn play ká play. àwọn ní fẹ́ play àwa ló bá ẹ play wò náà kẹ́kọ̀ọ́ ní fíìmù àwa ló bá àbọ̀bọ̀. ó dà ṣeré àwọn tó ń pa àmọ̀ kan ju pé ká pààyàn gbogbo kàrí àmì mo pààyàn túra fún mi mo pààyàn túra fún mi kọ́kọ́ wà náà. àwọn èèyàn para o. it was a new century a new decade yet not just coming as the first in the twentieth century. A century to be known for its groundbreaking stride in human structure and modern science. Wonders of science. Am I communicating, class? Yes. Beautiful. It is a time that witnessed the breaking event of science pride in technology and wonders of science. The beginning of things to come. It was a decade that witnessed the birth of men. Men, real men. Men of class. Fine men. Wise men. Men of timber and caliber. Those that set the structure and pattern for Nigeria in a manner that the generation to follow would never remain the same. Sir, yes. who are these men, sir? That is for you people to decide. It is an assignment, Timothy. Ah. Yes? Sir, uh, can we do it today or not? Please sit down. Okay, thank you. Up to you. Do you all, all want One was born in the year 1904, and the other two were born in the year 1909. Mm. These three great men were Nigerians. Yes? Again, Nigerians. No, they've gone back to Belgium. Please sit down. So, questions of me, great Nigerian So you pick one of these personality, Write about them. Uh, yes. Yes. He has a question. He has a question. Yes. Yes, sir. Uh, uh, okay. He has want to talk. So please sit down. Yes, sir. Those three men, are they men or women? Ah. Ah. <laughs> Ah. good day class. Ọlọ́run jẹ́ kẹ́yìn jáde lè rè. We don't understand now. Which one be this? You should ask me the to ask me. Bọ̀bọ̀ fún kọ́jọ́. Akọni ni wọ́n gbóná yàrá. Wọ́n gbóná jọjọ. Yeah, um, peer para. I'll call you back. Uh, we just have to pray over it, okay? Don't worry, I'll get back to you. Yeah. Um, I'll, I'll, I'll back also. Yeah. How are you, sure? Yeah. How may I help you? Um, you asked to see you, sir. Oh, yes, I did. I did. Um, Sure. You failed my course again. Yes, sir. And why? Honestly, sir, I don't know. Because I prepared very well for the exams. Ìgbà tí mo dẹ̀ answer our questions there, I was sure that I knew what I was writing. When ní ká answer question mẹ́rin nínú mẹ́fà. Mẹ́fẹ̀ẹ̀fà gan ni mo mọ̀ mo kàn ṣe mẹ́rin ni. That means something is wrong somewhere. It's either you're not doing something right or you're not seeing something right. I don't get it, sir. Don't get it? Oh. hey, rò pé beautiful to you, I don't máa ń rí school. A very beautiful girl. Likeable. Um, mo Wow. wàá wá intelligent ni bọ̀dé sì mo rí pokàn sharp ni oh wise up at all oh wise up at all. sir, I still don't get you, sir. Okay, let me ask you. Ó ti di ẹ̀mélòó tó ti carry over kọ́ sí? Ẹ̀mejì, sir. Ẹ̀mejì? Oh, that's not good. Oh ó túmọ̀ sí pé o ti ṣe exams mi ní ẹ̀mẹ́ta ṣẹ́wà do you want um, me to be truthful with you honest truth o fẹ́ kí n fi gbá kan bọ̀ kan nù fún ẹ ṣé kí n máa tán ẹ you want an honest truth kò dájú kò lè graduate pẹ̀lú àwọn sẹ́ẹ̀tì ẹ ah. kò dájú. Ah, ẹ jọ sá ẹ jọ ìjọ. kí ló fẹ́ kí n ṣe. sá ẹ má bínú sá bóyá àwọn tí ẹ fún ní exam ṣètò aláti mark bóyá àwọn náà farabalẹ̀ mark ẹ̀ dáadáa i'm not saying that kìíní bọ̀ ṣe mọ̀ bóyá ó ti rẹ̀ yín gbà tẹ̀. ṣẹwa are you saying that i'm incompetent? I do my markings myself script on students and ni máa ń ṣe i don't give things like that to students to do for me. What do you want me to do? Sir, please. Sir, please help me. Ejo, sir. Ejo, help me. Help me review my my exam sheets, please, sir. Uh-oh. There is a very interesting word to anorensin. H E L P say that. help sir. help torí mo gbọ́ nù wọn so i'm gonna use that do you truthfully want me to help you. Ah. okay could be done. ah thank you sir. you want that. Yeah. you see i can make all this go away on one condition. thank you sir. you're welcome and the condition is very simple. It is something normal that every normal people do. Okay. Do you understand? yes, sir. You know, you're a very beautiful girl. You know, and me, I can take care of you, and in return, you take care of me too. Sir. Come on, people do it. Other students, I want to ń she. Understand? You're an adult. Excuse me, no, sir. I'll take Excuse me, sir. wọ́n ṣe yín school you sexual harassment. Ah. Shewa, you slapped me. If you do it again, I will slap you over and over again. Shewa, yes. You raised your hand and slapped me. How dare you harass me sexually? mouth. In case you are forgotten, in case you are too stupid to know who is talking to you. I am still Dr. Kolade Olaosebikan Olamiwa Ninu Johnson. Dada, máa fi ẹ̀sìn náà pẹ́rẹ́ àdọ́gbà yìí o. tó bá wá kọ̀ tí ò dẹ̀ ìlẹ́yìn ọmọ mi ọlọ́run jẹ́ kẹ́ fi ojú yín méjèèjì kẹ́ fi sùn. ìṣẹ̀dá mi kọ̀ lórúkọ jésù mi ì ní fojú sùn. ṣé ìjọ kiri ọlọ́run madam ló pàṣẹ wọ́n sọ fún mi pé kí má jẹ́ kẹ́ ẹ jáde títí táwọn máa fi dé láti ibi táwọn lọ. there are come of age and there are certain decisions you cannot take for me and this is one of them. bí méjì. clayton pariwo mi i thought you were a bit educated. tí ẹ bá fún mi ní ọjọ́ kan yẹn pẹ̀lú ẹ i know i'll be free forever. àsọtẹ títí wàá lọ yan kán bí tọwọ́ rẹ ò kágbọn ẹ ọdà. i said i am just surprised that my mother my own mother of all people could. like it's out. ṣáàkọ̀ dúró dè I want to do something mo fẹ́ rí tó bá lè wà ní just wait. now find me. ọlọ́pàá yẹn ká àwọn cultist yẹn bọ̀ àwa la lè rìn nínú campus tí ò tẹ̀ sí kankan tá a gbọ́ ariwo tá a gbọ́ ọjà tá a gbọ́ anything. ṣé mo pé ó ṣe ọkàn sí mi pé ẹbí rẹ̀ dáńtẹ̀. wonders shall never end. jọ máa béèrè defense kankan lọ́wọ́ mi wà lábòsí. Ah, ah kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. alábòsí máa ní. ìyàtọ̀ alábòsí. má dá lóhùn orí bó ṣe ń pretend mi pé òun ò mọ nǹkan tí mo fẹ́ sọ o àbí pé òun ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé o fẹ́ sọ fún mi wípé o ò mọ̀ wípé ẹ̀ fún ẹ̀ ń gbé ọmọ afọ́jú yẹn káàkiri inú kámpọ̀sì tí wọn náà dẹ̀ fọwọ́ sí. afọ́jú tálàfọ́jú ah, ah, kí ni wọ́n tún sọ yìí ṣé a ní afọ́jú méjì nínú kámpọ́ọ̀sì tó popular ni. ẹ àbí ṣé ọlásùnbọ ló ń sọ. olùmọ. ọ ọ ọ ẹ jọ̀ọ́ má sọ fún mi pé fm ń fẹ́ Ọlásùnbọ̀ kò possible ládùúgbò gbogbo bí obìnrin ṣe fún àìtó nínú kámpọ̀sì yìí àfọ́jú alẹ́fẹ́ mi ò fẹ́ believe ẹ jọ̀ọ́ kò possible kò possible. <laughs> ṣé orí bí ìwọ náà ṣe believe lèmi náà ṣe believe ngbà tí mo gbọ́ àfìgbà tí mo fi ojú mi méjèèjì rí àwọn méjèèjì tí wọ́n rò má sara wọn lórí ìrìn. ẹ bọ even tó bá ń romance ṣọmọ kékeré ni wọn ni kí ni tiẹ̀ kí lóye tó ń ta ẹ lára ṣé bí fm tán sọ̀rọ̀ wọn ti ask her out and you said no ó ló ti lọ́kàn us so why are you paying? It's free to go around with anybody now. Hmm. lóòótọ́ ni mo sọ náà nígbà yẹn àmọ́ ń sìn sìn báyìí sìn mo ti ń sọ yes ah, ah. tó bá jẹ́ wípé ọmọ afọ́jú yẹn nìkan ló kó o kù tó lè fẹ́. a <laughs> ah, ò ní pa jọ ibi bẹ́ẹ̀ kọ́ ló máa ti máa sọ yes o because kò sí nǹkan tó kàn àwa ń bẹ̀ ó máa lọ bá fm pé fm o ó yá mo ti wá sọ yes báyìí ìyẹn tó bá ṣẹ̀ tún wá wà too late mọ̀mọ́ yẹn ṣojú. Ah, dẹ́kun máa rọṣẹ̀ o jápa. pé ọmọ àgbà ń lẹ́kṣọ́rà ránṣẹ́ ọlọ́run kọ̀ọ̀kan báyìí lẹ́ka máa fi lọ. lóòótọ́ ni o ṣe rí pé àtẹ̀ṣe fún kíkẹ́ lọ́mọ last week Her life has not been the same títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí ó kàn ń ṣe wonders láyé ẹ̀ hallelujah hallelujah. ẹ wo tó tọ́ ló sọ in fact mo ti wá decide pé mo fẹ́ di christian. you no serious? yes. are, are you sure? i'm very sure. Oh, Father, I give you all the praises. Thank you, Lord. Thank you, Father. That's beautiful. Uh, okay, why not um, let's meet at the chapel tonight? Wow. This evening. so alẹ́ fi yẹn lè ṣe night tutorial. thank you sir. ó to my dear plus fún àwọn tájọ́ fellowship. Oh, fellowship. Um, thank you sir. you're welcome. Um, so what time sir. Uh, like um, seven thirty. that's it's okay. Uh, oh, wait I am a Christian nǹkan kan wà tó ń gbé ó dẹ̀ máa wù mí irú ohun tó fẹ́ di àtúbínú Jésù àti wọn tí wọ́n ti jẹ́ Christian tẹ́lẹ̀ màá fẹ́ kí yẹn náà jẹ́ watchword yín Bíbélì sọ pé He that lives in me is greater than he that, lives in the world. That's beautiful. So oh, let's meet to that. All right, Bye. Bye. Okay, see you guys. bye. Thank you. Ah, oh yeah, happy mo leisure time ṣe prayers for our students eh, ah, do you understand. oh no that time was student You, she didn't like me i wish to be like you you know. oh no we should all pray to be like jesus Jesus nìkan ni ọ̀dọ́ àgùntàn aláìlábàwọ́n onínú funfun oníwà funfun. Oh, mo fẹ́ sáré dé ọ́fíìsì vc mi. kí ló fẹ́ lọ ṣe báyìí mo ti get least àwọn guys tó ń dá school yìí rúnsìn. àwọn frat tó ń. Ah, yes tó ń terrorize everywhere mo ti make sure pé mo get at least every one of them you know and i will make sure pé. can i can i say. you see. You Lord Jesus. A ló àwọn ilé ìnáwó àmì ọgbọ́n. Can you imagine? Can you imagine? You know, I will make sure pé wọ́n rán wọn lọ sẹ́wọ̀n ni. Alájà, èmi náà ní list orúkọ tí mo compile. That's fantastic. Maybe you should let me take this with me so I can add mine. Then we can both go to the VC. Very brilliant. Brilliant. Very, very brilliant. you know, only ní láti kú ni o. Kò pa No, no, no, no, no, no. Ah, we cannot say that. No, they are not meant to be. No, no, no. Sherry, tí wọ́n bá mú gbogbo wọn hmm? eh, ilé ẹjọ́ ló máa decide nǹkan tó yẹ kó ṣe fún wọn. ìwà yín ti tutù jù. nípa mọ̀ pé alájà ẹgbẹ́ òkùnkùn ṣíṣe hmm. ní ilé ìwé gíga kò hmm. dáa. no no it's, it's just no oh my god. it's okay it's okay it's okay eh, eh, um, ọlọ́run agbákòóso um, kristi ọba mímọ́ a tún ilé ìwé wa ìṣe àti inú ilé ìwé gíga káàkiri orílẹ̀-èdè yìí Let me take this with me. Oh, she can go para office. Yeah, I'll call you. Oh, go work All right, thank you. All right. Go down, go I can't Akin Adédìní. Ṣọ́nà méjì padà. Orúkọ mi nìyẹn. Mmm, Ṣáyọ̀ ọmọ tó yìnbọn. Eh? Ṣáàjì. How you be that? My name said they. Hello. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Màá pè é padà so à lè plan àmọ̀ kọ́ta máa ṣe. I will call you back. Boss. Wọ́n máa ń ṣàfẹ́ ká pọ̀ òun Ṣé kò mọ̀ pé torí pé òun jẹ́yàn lọ́wọ́? Sọ́mọ náà, yọ bẹ́ẹ̀ kó. Ayinla Maroke settings. Ayinla Maroke settings. Ayinla my brothers. Ayinla Maroke settings. Baba. Baba. Baba dey hear now. Ah. Like seriously. Because mo mọ Alaja yẹn mo mọ dáadáa. Mo mọ dáadáa. The woman go submit our names o. O ma submit orúkọ wa. Because o stubborn dàkú baba para para na the way o oh. para para na the way. relax na ayé dey hear you na àbí kí ni gbogbo ẹ. bàbá ń sọ. ẹni kò miami Oh. ṣẹ̀ńrán wa kọ́ni. Seven Miami. Seven Miami. Eje Miami o. Oh. Seven Miami o. Oh.

billahi wa kúrò skul yìí àbí. Adé kò wọ́n ó ó ń yàgò. ìṣòro òkùnkùn rí báyìí mo ti dé bọ́lá ìwà street in ten minutes mo máa dọ́dọ̀ ẹ̀jọ́ dúró dé mi. àjànà kó kọjá kó kọjá mọ̀rẹ́ ìtàn fèrè. kú kò sẹ́ni tá a gbọ́dọ̀ kú ẹ̀ kábíyì o seven miami. èwo ni lè ń kí ló ń wá ní táìmì yìí. it's okay good night. twelve miami ń bọ̀ o. ọmọ yẹn ti rí mi tán. bóyá ẹbí la. ẹ̀dẹ̀ kò ṣe rí mi tán ẹ̀ èrò wà ń bẹ̀. ẹni kò wọ́n ó kókó. And I'm asking you a question. Where are you going? On Salo. Uh, Where are you running to? Èèyàn kan kì í sáré jọ jìjì ẹ lọ. Ọmọ kékeré lè sáré jù lẹ́lẹ̀ lọ. Èèyàn kan kì í rí kú You've seen too much. You've known too much. And too much of everything is bad. kọ́lọ́mọ kó kìlọ̀ fọ́ọ̀mù rẹ̀ o. èso ń dẹ̀dẹ̀ lóko dẹ̀dẹ̀ ń dẹ̀kú. wọ́n ń dẹ̀dẹ̀ ara wọn. Eh, eh, eh, Pastor. Artist pastor. Pàṣẹkọ́ládé. Ẹni láyà. Pàṣẹkọ́ládé kọ́ọ̀sìs. Pàṣẹkọ́ládé lẹ́tọ̀rà. Kẹ́misọ́lá. Kẹ́misọ́lá. please help me jẹ́ ká tó gbé jẹ́ ká tó gbé jẹ́ ká tó gbé save life please please Kẹ́mi please help me now. Huh. Ah. Kẹ́mi Sọlá. Mr. Kọ́ládé. Kẹ́mi. ọ̀rọ̀ rírú gbà ni ṣẹ́yìn ò mọ̀ pé pàjẹ́bàlérò ìhàlẹ́ lásán ni fóònù wa ni báwo ni èmi ṣe máa wá ti torí pé àwọn èké kan wà nù ọgbà èmi máa wá ti torí ẹ̀ máa wá sí skul mọ́ ah, kò pọ́síbù èmi ò lè ṣe o ó kì í jẹ́ kí n béèrè kinní kan lọ́wọ́ yín ah, ṣé ó ní sheet kan tá drop sílẹ̀ tó máa fi máa sọ pé wọ́n gbóòórùn kan tó máa wá wa káàkiri pàwọ́ la ṣe ni ó kì í ẹ̀ lè dáhùn sí dúró dèmí àti mò ń bọ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ àwọn méjì jọ ń dẹ́rù bara wọn ni o like seriously. a ní láti máa long ọ̀rọ̀ yìí náà ẹ wá sáwọn lè sàfẹ́ anybody àwọn ò lè sá àwọn náà máa sá fún wa kílẹ̀ ni mo wí àwọn náà máa já pa ẹ gẹ́ẹ̀tì ẹ̀. Ayira my brothers. Ayira my brothers Are you my brothers? Are you my Lord Excellencies? Are you my brothers? Are you my Lord Excellencies? Gbogbo tí ẹ sọ ló yé mi. Ẹ jẹ́ kí a máa gbọ́ra for life. Ewa. wá ayére ló máa kẹ́yìn oko wọn àgùntàn ló máa kẹ́yìn ilé wọn ìdí ni wípé ṣé náà ọlọ́pàá tẹ̀ ń wò yẹn links a máa fi ń ṣe connections wọn ẹ jẹ́ ká mọ ohun tí à ń ṣe ṣe mọ̀ pé màjàmá sá la fi mọ akíkanjú ṣùrọ̀ mi yé ẹ mọ ohun tí ẹ ń ṣe ẹ mọ ohun tí ẹ ń ṣe torí wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ tó bá fi ọgbọ́n ṣe. ọ̀rọ̀ aláyé ti sọ yẹn o ó ti yé case closed tó bá wà a máa fún wọn nǹkan tó fẹ́ ìyẹn ti lọ bẹ́ẹ̀ aláyàfà tó ti pọ̀ ọ̀bọ̀n yẹn. èmi ti pè é bọ́ nọ́mbà ẹ̀ ò lọ bọ́ ó máa ti gbọ́ ọ nǹkan tí news ti gbé ṣó mọ̀ pé everywhere ló máa wà ni. ẹ wo bí àwọn ọmọ ẹrú ti jápa eléyìí tó dúró gan ó ti fẹ̀mí ẹ̀ ṣe kí ni o ó ti fẹ̀mí ẹ̀ di we taking over already ẹ kò jẹ́ ká roll out ni kò sí gírì. tó bá ń bọ̀ ẹ jẹ́ kó máa bọ̀ wá alákọ̀ọ́lá agán wà bí ọ̀pá mo ṣe ah, é. Ah. lákọ̀ kò ṣeré. seven mihami. once a soldier is always a soldier. Zoom, zoom forever movement make way alaye jide pe ojú ìgbẹ jide pe ẹ mọ jẹ mọ ṣá ọmọ jẹ mọ ṣá. dúró náà má bínú ṣé ó kú ni àbí wọ́n sì ń gbé lọ sí hospital wọ́n wò bóyá ó lè survive ó ti kú pátápátá kébísọ́lá ti kú bá. jeez. stop me ó ṣe ó ṣe má pè é má pè é. kẹ́mi kẹ́mi sọ́lá kan náà. àbúrò fm ti kú ṣá. Ah, ah, ah, kí ni school yìí wá ń tán ní dubai ṣáwa gan safe mọ́nú school yìí báyìí ṣá safe mọ́nú school yìí báyìí ọmọ ọlọ́mọ. irú condition wo ni fm máa wà báyìí. She she she she she ṣe ṣe máa kú bẹ́ẹ̀ she just like that. kèmí sọ láti kú mi o ọlọ́run kọ́ títí náà pa bóyá kàdé kókó lọ sọ́dọ̀ fm náà ká wá padà wá pack bag wa ká lọ lọ bíi two three days ní ẹni tó bá ní kó dùn kóun náà mú tiẹ̀ kó lù pa kó lè mọ bó ṣe ń rí lára. But at the same time, àwọn Yorùbá náà ló máa ń sọ wípé téèyàn bá sunkún títí títí títí tí kò ní kẹ́ni tó kù jí padà. Ó kàn máa dá àìsàn sí ẹni tó ń sunkún lára ni. Ìyẹn lèmi fẹ́ bẹ̀ pé kó ṣe sùúrù lé lórí. Mo mọ̀ pé ó dùn ẹ́, kò dẹ̀ sí kó má bara jẹ́, kò sí kó má sunkún. A lè ní o má sun, torí tó bá tún sun náà kò dáa. Àmọ́ àpọ̀jù ẹkún náà ò tún dáa. FM, please. Take heart. Hmm? I understand bó she ń feel right now. But mo fẹ́ kó rí ní rí pé gbogbo wa náà la dàgbàdà ikú. And Ọlọ́run tó fún wa ní nǹkan yẹn ló ti báyìí. Mo dẹ̀ fẹ́ kó sunkún mọ níwọ̀nba. Ṣé àwọn condition tèmi náà wà? pé ìwọ̀nba mo tún ní màá fi ojú ìsunkún mo ló àìsàn tó máa ń dá sí mi lára eh, eh, please just just try and take heart eh, ah, ní ẹ̀mú you'll be fine. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yìí but seriously ẹ lè understand tí mo ṣe ń fi kò lè yé yín ó ní nǹkan kan tí mo ẹ lè understand ẹ eh, lè understand ọ̀nà tábúrò mi gbà kú like irú kú tó kú yẹn gangan ni nǹkan tí mi ń sọ wọn kò síbẹ̀ ṣe lè understand. Okay. I'm trying to. I trying to. I know. Like, the promise came in. It's some kind of anyway. Be strong. You'll fine. Aṣọ mọ̀ nǹkan tó ń sọ nígbà tó sọ́pọ̀ kan òun ò lọ sílé ìwé tí mo ní dandan dandan ó gbọ́dọ̀ lọ tó ní kí ọlọ́run fi àlùbáríkà sí ìtòhun ti kà ah! ẹni tó pa mí lẹ́kún tí ó wá pa àbúrò mi ẹlẹ́pàá gúnugún kì í kádùn la máa gbà kí n ká sùn ẹ nípa káràkátà kí n kọ́dún mẹ́ta. mọ̀mí o mọ̀mí gan so why many things ló máa ń dùn mo ní àwọn ọ̀dẹ̀ méjì as friends àwọn two bọ̀lọ̀ friends bọ̀lọ́sious friends tí mo ní ọ̀dẹ̀ ni wọ́n too sad sad gan o. ọ̀gá kóṣì kí ló ń sọ tí òdò lẹ́nu ẹ̀ náà oníkan máa wù ẹ̀ wọ́n mú ẹ̀ gan wọ́n mú ẹ̀ gan wọ́n mú ẹ̀ ní gbòòrò iná ìwọ́n máa kó ọ̀nà fi sórí new naira notes now wetin you dey talk for about say wubi wubi bọ̀lọ̀ ọ̀gá wọn jẹ́ kọ́rí lọ pé òpó jábọ̀ ibo ń pé yín omi pé o ò lè kára fáwọn ọmọ èkó la wà ó lọ gbé yẹn wá rárá yíyọ ẹkùn ìyẹn omi ìpò ń ṣojú rárá bó ti dè tọ́ fún ọmọ ọ̀dún láǹkan lọ àwọn kan ṣe bọ̀ lọ. orí bó ṣe orí ìwé rí ara ẹ orí yí ìwé koríkodò ìwé ló ń ka yẹn o turn the way upside down. you see your sense where you reach yíyọ ẹkùn mi gbé kínní orí dáfẹ́ni tó sọ bẹ́ẹ̀ ṣé wọ́n ti rẹ́kùn rí. no tell me ẹni tó sọ fẹ́ pé yíyọ tẹkùn ṣóun rẹ́kùn rí tó bá máa boast igbó ti rẹ́kùn rí zoo ló ti rí tiger tiger tẹ́mi mọ́ dáadáa tọ́bẹ̀ tí tiger bá fẹ́ jẹun when it want to feed on its on its prey it pounces on it confidence pa confidence tiger ti pọ̀ jù ẹ̀wọ̀n ló ń yọ ibo ló ń yọ lọ ṣé tiger jọ gbọ̀nà tó mọ̀ máa yọ kiri lizard ti wọn lọ dey talk ó dùn mí gan twelve na na voluptuous people una tún jẹ ah, ah me me kingsley na because of na make me see the palm na because of na make me never show myself ó dùn mí gan i will tell una ọmọ kọ́wádé ọmọ ọmọ seven miami seven miami nínú skul yìí kọ́kúrò seven miami kọ́ seven chicago delorich máa ń dọ̀ wọ́n pa confidently máa ń dọ̀ wọ́n lọ́wọ́ máa ń dọ̀ wọ́n pa agbára ọlọ́ni lẹ́yìn tó bá wọn kíláàsì kọ́ rọ́ọ̀ṣì ọ̀kọ́ ṣe kirikiri máa ń dọ̀ wọ́n it's very painful ìwọ ilé ìmọ̀ sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ you nígbà tí lẹ́tọ́ra kọ́ládé àbí lórúkọ tí yẹn sọ̀rọ̀ lẹ́ni ìwọ wà lẹ́yìn òun ṣe one man protest ẹ̀tọ́ ọlẹ́gbẹ̀gbẹ̀ ògbọ́kọ̀ tó sọ wà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ become aware as a sad man ó wádìí kankan ọ̀lẹ́ni ẹ̀ ọ̀lẹ ni ẹ tó bá dẹ̀ continue bó máa tètè kú ó máa tètè kú ní school yòó mo ń sọ fún ẹ we just dey dey dey dey dey dull ourselves you you dey there dey come kill your sister that very nice girl innocent girl. Christly. Come just come kill the girl we just dey dey dey dey dey look we dey expect God make God come Ọlọ́run ní bọ́lẹ̀ wọ́n ló máa jà fún rẹ. Christly. Shout na threaten gone gone na him be action anyway bọ́rọ̀ ṣe anybody that price must pay ṣe rí olóògbòmí tó sùn bí ọ̀lẹ ó mọ nǹkan tó ń ṣe o ó dẹ̀ yẹ kẹ́ ẹ mọ̀ pé ọgbọ́n jẹ ló ń wà mo ti bá ìgbọ́n dad mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ fún mi pé ká yọjú sọ̀rọ̀ ní ìlú jìn. No, no, kankan tó ń fẹ́ fún wa tó yes because after mami koko we must hear kokoko. Ade Apio is way talk. I know say you get sense like this before now. Although I don't dey look you like this guy. I know say you get. Anything wey happen make e happen. This people don ma wo ko wo. Oga coach danu no dey wait which nonsense you dey talk for mouth sef. Which nonsense you dey talk for mouth. This guy if continue like this you go die. I swear, you will die. Because you, your future looks bright and all. My dear. Kò ṣe é mú ní ọkàn. Ọmọ tó lù wá láti Ha! Orí mi máma jẹ́ ń bá gọ̀ lọ́mọ. Kò ṣe é mú ní ọkàn. Ọmọ tó bù ìyá rẹ̀ láti ta, tó fọwọ́ lẹ́rọ, tó lọ́jọ́ ìjà wọn ò tí ì tó. Wọn ò bóyá pa àbúrò kan ṣoṣo tó ní. Orí ìrònú yìí ni ẹ̀gbọ́n ẹ̀ wà. Bó máa kú, bó máa yè ọlọ́run nìkan ló yé. Yeah, I mean, mo ń gbọ́ yín sir. I can hear you sir. Ah. Um, because ó yẹ ká wọ ká máa lọ sí school lọ́la padà ni sir. alright sir ẹ ṣe gan alright. ẹ wo uncle ní tó bá tún next week again next week tọ́dẹ̀ in dance with in the lake, dẹ́lẹ̀ kẹta next week She. àwọn kọ́ lọ sọ pé kò pa wọn léèní ni. àwọn náà sọ pé kí n pa wọn náà in fact ìgbà tí mo sọ fún wọn ni kò problem. kí la máa wá ṣe báyìí kí la máa ṣe ṣé mi lè sọ̀rọ̀ so since tó jẹ́ pé owó tó wà lọ́wọ́ ẹ̀gbọ́n mi ó sì lè tó àwọn nìkan kò pọ́ dandan kó jáwa méjèèjì la máa lọ school at the same time ẹ̀gbọ́n mi ẹ̀yin ẹ̀ lówó tó wà lọ́wọ́ yìí ẹ máa lọ èmi sì máa wà ní náà. àbẹ́ gbọ́n nǹkan tó ń sọ ṣé ìwọ ló máa ṣàgbà fíìmù ni àbí mi ni ṣàgbà fún àǹtí mi má dáa ló ń èmi á sì kó tọ̀dọ̀ tèmi fún kóun wọ school èmi á sì ra wà nílé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. ẹ wo ẹ̀gbọ́n mi àníkẹ́yìn máa lọ ṣé kí n má parọ́ fún yín ọkàn mi ò tiẹ̀ lọ sùkúl tẹ́lẹ̀ so ẹ lọ ṣe tí ẹjọ́ kèmí wà nílé. irú ọ̀rọ̀ rádaràdà ò lọ sọ ọkọ ò lọ sùkúl. ọkọ mi ò lọ sẹ́ẹ̀. àwọn ẹjọ́ agbára mà ní. ṣé o rí ọ̀tá alé ọ̀tá òde àtàwọn ọ̀tá èyí tí ń bẹ lẹ́ẹ̀kọ́ wọn ò ní rémi èèyàn dààmú. bí mo bá fi ọ ní sulọ́kà táwọn bàbá àtìyá rẹ bá gbọ́ pé jagunjagun lọ fẹ́ tìlù ti fọ́n ni wọn ò fi gbà mí wọn máa kí mi káàbọ̀. pánú rẹ kí ni tó lé nu kémi náà fẹ́. o ò ní fẹ́ mọ yìí o àfi tó bá fẹ́ lẹ́yìn mi obìnrin kò sì lóye tí ọjẹ. ṣé lóye tá à sọ pa rẹ̀ yìí èmi ọjẹ mo sì lóye yìí jẹ ìwé nà. ilé bàbá rẹ láti máa wò nà. ẹ̀yin ò ṣe dúró. ẹni rírí ò jẹ́ ni mímú ẹni tá a sì mọ̀ rí kò jẹ́ ni rírí. ọ̀rọ̀ rẹ ò yé mi o. bẹ́ẹ̀ nìkan bá ní mọ́fì ọmọ òun mo ṣe tán wọn bẹ̀lú ẹ̀. gbogbo mi báwò. lágbára wọn ò nílẹ̀ pẹ̀lú àṣẹ àwọn bàbá ńlá bàbá mi n ò fẹ́ kó o sí lómìnira mọ́ o ọ̀rọ̀ tó dayọ̀ ojú rí tó. ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ó ti yege. wọ́n dojú ọrún sílẹ̀ ìwò ní jẹ́sẹ̀ yóò tó ní omi èmi fúnra mi ni wọ́n pọ̀ mi òkè rúgbòdò lẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ. tọ́lá bá gbọ́ gbẹ́lẹ́wọ̀n wò ní fín bẹ́ẹ̀ ni ò ní dà. àṣàkẹ́. ẹkùn mẹ́ta. kọ́lá máa kìlọ̀ ẹ kìlọ̀. Oh, ọmọya. Ojú tó lé tọ́kọ. Olókèlè ti gàjà. Iná iná lè. Ẹkùn mẹ́ta gbogbo ògògù. Ẹkùn mẹ́ta gbogbo ògògù ẹkùn mẹ́ta òkò wọn kòkò kú àhàhà ẹkùn mẹ́ta. ìpadà mọ́ ó lè kò ṣe mú o. ẹkùn mẹ́ta. mọ́tò tó lọ́jọ́ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ nínú o máa rà bẹ́kú máa rọ̀ṣẹ̀ o jápa yọ̀mùgbà yọ̀mùgbà bẹ́sẹ̀ yọ̀mùgbà yọ̀mùgbà ṣùgbọ́n ò ṣe é bó. ẹkùn mẹ́ta ò ṣe é bó. ẹkùn mẹ́ta ò ṣe é bó ẹkùn mẹ́ta gbogbo ah, ẹkùn mẹ́ta. ìpàdé fẹ́ kú o.